ìjà èmi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. orí ìjà èmi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. òmìnira á dé o ìyà yìí ti pọ̀ jù fún wa.

Yorùbá Republic adúró òmìnira adé. ọmọ fọjọ́ pípẹ́ kí ọ̀pọ̀ ọmọ ṣíwà lẹ́yìn ọmọ. ti bójú Odùduwà republic àdúrà òmìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjíire bí lárugẹ ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà republic lè dúró. ẹ ṣeun gan ni tó mọ àrè á dì yín mú àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn olódùmarè á gbé gbogbo àṣẹ tèdùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀ orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní. ètò tòní o ṣe dáadáa lábálẹ́. ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ náà lẹ kú àṣálẹ́ níbikíbi tí ẹ ti ń gbọ́ wá lórígun mẹ́rin àgbáńláyé àtútìdé sórí ètò lónìí ní orí ìjìnlẹ̀ rédíò nílùú Istanbul lórílẹ̀ Turkey àti ní gúúsù Áfíríkà orúkọ tèmi ò tí ì yí padà ìjìnlẹ̀ Marcus mo kí gbogbo wa wípé káàbọ̀ sórí ètò tá a bá wojú agbágbé lónìí a rí wípé èmi nìkan kọ́ ni mo wà lójú agbágbé o àwọn bàbá wa ti wà níkàlẹ̀ àwọn ìyá wa náà ti wà níkàlẹ̀ níbi tí wọ́n ti fẹ́ máa bá wa sọ̀rọ̀ lórí bákan méjì kọ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí à ń bá pò òun náà ni a wà ní orí ètò lónìí tí a fẹ́ máa sọ̀rọ̀ lórí àkórí kan èyí tó ṣe gbòógì tó ṣe pàtàkì tó ṣe kókó lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà ni tí ẹ bá wojú agbágbé ẹ rí wípé àwọn àlejò wa mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ gbáǹkọ́gbì ni wọ́n wà ní ojú agbágbé lónìí the altar of prayer CAC àti bàbá wa dókítà Gbẹ̀ngà Adéyẹyè. Eh, bàbá wa Julius eh, Gbẹ̀ngà Julius Ṣọlọ́lá àwọn náà wà ní orí ètò bákan náà lè yá wa Tósìn O Adétáyọ̀ àwọn náà wà ní ojú agbàgbé lónìí eh, àwọn náà ni àwọn wà lò ní ọ̀gọ́rùn gbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n bí amọ́pàá fi ọ̀rọ̀ lè sọ̀rọ̀ nítorí lọ́dọ̀ tiwa báyìí aago mẹ́jọ oko ìṣẹ́jú méjìdínlógún ìyẹn ni tí àwọn olóyìnbó ń pè ní eighteen minutes to the hour of eight pm lọ́dọ̀ tí wọ́n ń bí ẹ jẹ́ kí a ṣe pápápá ká kọ́kọ́ kọjá lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa tí ó wà lókè altar altar of prayer CAC kí wọ́n dárúkọ wọn fún gbogbo ilé kí wọ́n sì kí àwọn ènìyàn ní fẹ́rẹ́ jogi ẹ káàbọ̀ sórí ètò sáà ẹ ò mú tara yín kí ẹ bá wa kí àwọn ènìyàn wa ẹ wà mí tẹ̀sán ẹ ò mú yín sà. ẹ kálẹ̀ gbogbo lé orúkọ èmi ni pásítọ̀ Peter Ajiboro Akijesu Ọ̀tàpéyà Christ Apostolic Church in South Africa ẹ jọ̀ọ́ sàn ṣé ẹ lè tan kámẹ́rà yín torí wọ́n ní ojú lọ̀rọ̀ wà ẹ má bínú sàn torí kámẹ́rà yín wà ní pípa ó dáa ẹ káàbọ̀ sí orí ètò sàn ẹ bá wa tan kámẹ́rà yín ẹ yẹ ká kúrò mẹ́ẹ̀ ká lọ sí ọ̀dọ̀ bàbá wa Gbẹ́ngà Julius Ṣọlọ́lá kí àwọn náà bá wa kí àwọn aráalé kí wọ́n ṣe introduction ní fẹ́rẹ́ jogi. àgbọ̀ yín sá o ẹ bá wa ò mú tara yín ẹ bá wa ò mú tara yín kẹ́ sọ̀rọ̀ sókè sá. ẹ kálẹ́ o gbogbo lé mo kí yín o mo gbórí kí gbogbo àwọn ajísọ̀ pátápátá mo kí gbogbo àwọn tó ti lọ tó ti ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Oòduà ṣáájú akófòmìnìyàn ṣe o orúkọ tèmi ni Gbénga Ṣọlọ́lá Julius ọmọ bíbí ìlú Ẹ̀gbá ni mí ṣùgbọ́n mo fi South Africa ṣe ibùgbé presently. Yeah ẹ ṣe gan. ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ ìyá wa ní inú ilé ok ok bàbá ni wọ́n Tósìn O Adétáyọ̀ kí wọ́n bá wa kí ok ìyá wa <laughs> ẹ káalẹ́ gbogbo ilé o orúkọ mi ni Tósìn Adétáyọ̀ ọmọ ìlú Èkìtì nàìjíríà mo ń gbé ní south africa níbí eh, mo kí ni o pẹ̀tù. ẹ káàbọ̀ sí orí ètò ìyá wa lẹ́kìtì akínyìn ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ ìlú ìdùmàrè á máa ràn yín ṣe o ọba òkè òfin yín sílẹ̀ ní ìbàkọ́ ah, ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ bàbá wa Gbénga Adéyẹyè kí wọ́n bá wa kí àwọn ènìyàn wa wípé wọn kò dédé àsìkò yìí kí wọ́n sì dárúkọ wọn fún wa. ẹ ṣé mo kí wa o mo kí gbogbo àwọn tó ń wò wá láti ilé àti lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé orúkọ tèmi ni Dr. Gbénga Adéyẹyè láti orílẹ̀-èdè South Africa ẹ ṣé o. ẹ ṣeun púpọ̀ bàbá ẹ̀yin èèyàn wa nílẹ̀ ọ̀dùn ni wọ́n wọn kì í ṣàìmọ̀ fólóko a jọ wà ní orí ètò níbí lánàá ni eh, a tún jọ wà lónìí bí a ṣe máa ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ nìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀ níbi tí eh, a ti máa túṣu désàlẹ̀ kòkò lórí àwọn nǹkan tí ó yẹ kí a mọ̀ àti àwọn nǹkan tí eh, a mọ̀ tí ò yẹ ká mọ̀ àwọn nǹkan tí a ń ṣe tí ò yẹ kí a máa ṣe àti àwọn ohun tí a ò ṣe tó yẹ kí a máa ṣe. bàbá wa pòfẹ́sọ̀ kan ni a sí orí ètò yìí lánàá níbi tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé àti àwọn àlàkalẹ̀ tí wọ́n ti là kalẹ̀ nígbà tí a bá dé ilẹ̀ ìlérí wa tán láìpẹ́ láìjìnà ní àṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n lónìí akọlé àkórí ètò tí a gbé wá lónìí ò ní wípé ǹjẹ́ ṣé ó ṣeé ṣe bí kí àlàáfíà àti ìwà ìbàjẹ́ kí wọ́n jọ gbé pọ̀ ní orílẹ̀-èdè tí ó jẹ́ orílẹ̀-èdè gidi ó ní àkórí ètò tí a gbé wá sí orí ètò yìí lónìí sí orí ìkànnì yìí lónìí ẹ̀yin ẹ̀yàn wa ètò tòní kì í ṣe ètò tiwa nìkan o ètò tiwa àti tiyín náà ní nílẹ̀ o gbogbo wa pátá ni a gbọ́dọ̀ ṣe kíni lọ́wọ́ nínú ètò ti òní ohunkóhun tí ẹ bá fẹ́ bá wa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti wà ní ojú agbágbé tí ẹ lè pè wá sí plus nine zero five three six seven three four one six six five lẹ́ẹ̀kan sí i plus nine zero five three six seven three four one six six five Ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí lónìí ẹ lọ sí orí ìkànnì ìjìnlẹ̀ newsroom gbàgede ìròyìn kí ẹ lọ máa bá wa subscribe sórí ẹ̀kẹ́ ẹ lọ máa follow ẹ̀ bákan náà ìlànà ọmọ Oòduà international ẹ lọ síbẹ̀ kí ẹ lọ máa subscribe síbẹ̀. Si bákan náà lórí youtube wa ìjìnlẹ̀ media lórí youtube ẹ lọ síbẹ̀ kí ẹ lọ máa subscribe síbẹ̀ orí twitter wa ìjìnlẹ̀ media tv bákan náà bí ẹ ṣe ń wà lórí ìjìnlẹ̀ newsroom lónìí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣin máa wà kìtìkìtì ní orí ìlànà ọmọ òdua bákan náà yorùbá world congress republic of ireland àwọn náà ń bá wa kópa ní orí ètò yìí lónìí ṣètìrí pé ohun tá a gbé kalẹ̀ yìí ó ju ẹgbẹ́ lọ ẹgbẹ́ ò lè ṣe é ẹgbẹ́ kan ò lè gbalẹ̀ Yorùbá fún wa a gbọ́dọ̀ fi ọwọ́ wíwọ́ kí ọwọ́ kó lè mọ́ wọ́n ní àkọ́wọ́rin ejò báyìí ni ó ń ṣe ikú pa wọ́n o ẹ má jẹ́ kí afọ̀rọ̀lẹ̀ sọ̀rọ̀ nítorí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n gẹ́gẹ́ bẹ́yìn bàbá wa ṣe ń sọ wípé afẹ́fẹ́ ló ń gbé e lọ àsìkò míì wà ọ̀rọ̀ á wà kò ní sí àyè nígbà míì àyè á sì wà kò ní sí ọ̀rọ̀ ẹ jẹ́ kí á bẹ̀rẹ̀ wọ́n ní obìnrin ló kọ́kọ́ rí Jésù àbí bẹ́ẹ̀ Mm. bó tiẹ̀ jẹ́ ah. pé obìnrin ni ó kọ́kọ́ nípasẹ̀ obìnrin ni ẹ̀ṣẹ̀ ṣe wọnú ayé síbẹ̀síbẹ̀ obìnrin ò ní ó kọ́kọ́ rí Jésù ẹ má bínú ẹ kí n gbé ìpè yìí ná. hello.

Odùduwà republic àdúrà òmìnira adé. òmìnira dé o ìyà yìí ti pọ̀ jù fún wa orílẹ̀-èdè mi á dúró. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè wa ti dúró nítorí pé ìyà yìí ti pọ̀ jù Odùduwà nation ti dúró ẹ káàbọ̀ padà sílẹ̀ agodo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá nílé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni títí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ ọlọ́run ọba àní kú sọ́nà bí àjọ ò bẹ́ẹ̀ náà ni àní kú sọ́nà bí ìfín mo ní obìnrin ló kọ́kọ́ rí Jésù àbí bẹ́ẹ̀ kọ́ ohun tí a bá fẹ́ ṣe nílẹ̀ ayé tóbi rò báyìí tí ì lọ́wọ́ sí wọ́n ní behind every successful man there must be a woman a solid and good woman nítorí náà ọkùnrin tẹ́lẹ̀ bá sọ pé ẹ lágbára hey àánú yín ò ṣe mí ẹlẹ́ẹ̀fẹ́ fi tìyàwó yín ṣe kò sí bẹ́ẹ̀ ṣe lè gbìyànjú tó ẹ kàn wá lọ sókè ẹ máa wálẹ̀ ni ṣùgbọ́n obìnrin tó bá fi tìyàwó ẹ̀ ṣe àwọn ẹlòmíà ní à á ti di gbẹ̀wù dání ìyàwó ẹ̀ ti ṣe kinní kan fún ìran ni tí ìfẹ́ bá wà ń bẹ̀ ọkọ ìyàwó gbọ́dọ̀ mọ nǹkan tọkọ fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni ọkọ náà gbọ́dọ̀ mọ nǹkan tíyàwó fẹ́ ṣe àwọn ìyá wa wọ́n lọ́gbọ́n wọ́n nímọ̀ wọ́n lóye wọ́n sì ní àgbékalẹ̀ ọ̀rọ̀ nítorí náà ọ̀dọ̀ àwọn ìyá wa láti máa bẹ̀rẹ̀ lónìí wọ́n ní ìgbé ayé ìrọ̀rùn ìhùwàsí tó dára àti ìgbésẹ̀ tó yarantí tó perégedé pẹ̀lú àwọn ìwà ẹranko ìwà ìbàjẹ́ ìwà èrí ìwà ìdọ̀tí ìwà tí ò ṣeé gbọ́ tí ò ṣeé sọ lẹ́nu kò lè jọ gbé papọ̀ ní orílẹ̀-èdè tó bá jẹ́ orílẹ̀-èdè alárùbáríkà ìyá ẹ bá wa nínú ilé yìí máa ẹ káalẹ́ gbogbo eléyìí nǹkan sí o orúkọ mi ni Tósìn Ọmọgbọ́láhàn Adétáyọ̀ mo fẹ́ sọ̀rọ̀ mo lè má lè máa sọ ọ́ ní Yorùbá tó jinlẹ̀ dáadáa o. bẹ́ẹ̀ ni kò pọn dandan kẹ́ ẹ sọ lédè Yorùbá tó yanrantí tó jinlẹ̀ wọ́n máa ń pe èdè kan ní èdè àyálò irú tiwa àwa tiwa báyìí a lọ sùkúù àgbálẹ̀ ìwé kọjá Eh, eh, torí náà ẹ̀yin náà ẹ láǹfààní láti code mix tẹ́ ẹ bá fẹ́ code mix ìyá wa. <laughs> Eh, ẹ ṣé mo dúpẹ́ sá lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ lórí Odùduwà nation now civility and barbarism cannot coexist in, this, in a sane nation. kí ni I mean by this um, there are so many ways tó yẹ pé a fi rí pé àwa ọmọ Yorùbá ní especially nílẹ̀ Nàìjíríà ṣé ó dàbí pé wọ́n ti gbá wa sẹ́gbẹ̀ẹ́ màá máa sọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan tẹ́ máa fi rí reason tí mo fi sọ bẹ́ẹ̀ for example number one ní orílẹ̀-èdè nàìjíríà tí àwọn ọmọ wa bá ṣe jam, especially ní ní ṣáìdì ọ̀dọ̀ àwọn fúlàní yẹn one, uh, most of the Fulani people they gain admission into post-secondary institution despite having the lowest attainable scores to gain admission. They graduate to become leaders and then supervise the intelligent graduates from the south. Tiko kò yẹ kó rí bẹ́ẹ̀, tó bá exam, Awalama big baroke but orókè. Bọ̀ torí pé ó ní nǹkan tó ń pè ní school. Tó fe fẹ́ gba àwa eh, àwa táwa south area, tó fe fẹ́ gbà institution bẹ́ẹ̀ wọ́n sọ fún ẹ pé cut off mark cut off mark south máa lọ sókè torí pé wọ́n believe pé àwa ní ìmọ̀ jù wọ́n lọ ní ilẹ̀ haúsá mẹ́rin àwọn tí ilẹ̀ haúsá wọn á gbé títí wọn wá sílẹ̀ so àwọn á lè láti fi encourage wọn láti lè fi you know, fi encourage àwọn ọmọ láti lè fi lọ sí school sí bọ́ a wá nílẹ̀ yorùbá a rí i pé wọ́n kọ̀ bí ìgbà tó yẹ pé bí ìrẹ́ jẹ ni fún wa because despite having lower uh, lowest attainable scores to gain admission they they graduate and still become the leaders in very very good uh, good institution at the end of the day they go out to go and uh, to go and work with the government this lowering of standard has become a major disincentive of greater academic pursuits even among other brilliant southerners where there is no competition derived from pursuit of excellence there will be there will be hardly there will hardly be a develop uh, a development kí ni mo ń ṣe láti sọ ni pé ibi tí a bá ti ń ṣerú àwọn nǹkan báyìí tí à fi ojúṣàájú ṣe àwọn nǹkan ìlú yẹn ò lè tòrò ìlú yẹn ò lè move forward lọ títí hmm. so therefore ní ilẹ̀ Yorùbá àwa ọmọ àwa ọmọ Yorùbá a máa ń fi oríṣi a máa ń fi ọrùn ṣe ni ṣùgbọ́n àwọn ìjọba wọn ò rí wọn ò rí wọn ò rí yẹn a rí gbogbo alárí nǹkan tó ṣẹlẹ̀ recently ní eh, ní ìlú Ìbàdàn tí eh, ọ̀gbẹ́ni chief Sunday Igboho tí wọ́n lọ tí wọ́n lọ bombard ilé ẹ̀ tí wọ́n tún pa àwọn èèyàn recently mo gbọ́ pé Vanguard gbé jáde pé wọ́n nínú adarí orílẹ̀-èdè inú president wa ṣe ló ń dùn sí pé òun láìkí iṣẹ́ táwọn DSS ṣe yẹn tó yẹ kó rí bẹ́ẹ̀ torí pé àwa torí pé ọtí mọ ọtí yà wá sọ́tọ̀ ọtí yà wá Yorùbá sọ́tọ̀ wọn ò rí wa one nation Nigeria wọ́n ti ń ṣe tiwọn wọ́n ti ń ṣe tiwọn lẹ́gbẹ̀ẹ́ àwọn náà ń ṣe tiwa lẹ́gbẹ̀ẹ́ reason ta fi ń call fún yorùbá nation nìyẹn okay for example another another point mo to fẹ́ give you can easily point to people from southern nigeria over the world during exploit in their various endeavours not so for fulani people as someone rightly said if uh, you see a fulani anywhere abroad they came to study ninety percent tẹ́ bá abroad wọ́n wá wọ́n wá kàwé ni and by the time tí wọ́n bá kàwé yẹn tán and they are fully sponsored by the Nigerian government. As soon as they finish, they go back to resume with the same high-profile government agencies or institutions. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbàwa ọmọ Yorùbá a máa kàwé tán. Kò ní síṣẹ́. Mo rántí nǹkan tó gbé mi kúrò ní Nàìjíríà nígbà tí mo lose iṣẹ́ mi tí mo wáṣẹ́ wáṣẹ́ fún more than three years tí kò síṣẹ́. Àmọ́ òpin mi ò lè bá lọ báyìí náà kò yẹ pé bí àmì ò kàwé mo kàwé náà. But at the end of the day, olúkàlùkù ní láti lọ ni and hardly lè lè fi rí ọmọ ọmọ fúlàní gan lè lè fi rí lè lè fi rí wọn kọ́ máa jẹ̀yà mo rántí recently náà máa kan wá sí nàìjíríà ó wá láti abroad ó ń travel padà lọ sí ìlú tó ti wá wọ́n mú wọn pa lọ́nà wọ́n ń pa àwọn aláboyún wa wọ́n ń pa àwọn ọmọdé wọ́n ṣe ń pa ọmọdé náà ń pa arúgbó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ rísì tàbí sọ wípé àwa ti nàìjíríà a fẹ́ àwa ti yorùbá a fẹ́ yorùbá nation because tí tí wọ́n bá tí everything bá ti wà barbaric tí olúkà eléyìí ṣe títí àwa náà ṣe tí wọ́n tó gba àtẹ́gbẹ̀gbẹ̀ àjẹmọ pé most of the resources àwa la ní but at the end of the day bá máa wo gbogbo àwọn tó wà ní ìjọba haúsá fúlàní fúlàní fúlàní gbogbo wọn there was a time tí list kan jáde mo kàn rí list gbogbo àwọn tó wà ní in government in fact bí i let's just say ninety percent of them they are from fúlàní fúlàní kò jẹ́ kó rí bẹ́ẹ̀ tábà sọ wípé one nation kò yẹ kò tiẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá is as good ó tẹ̀ ó ti fi hàn wá wọ́n ti ṣòwò wípé we are not wanted at all wọ́n ń pa àwọn ọmọ wa killing of pregnant women kí ni àwọn èèyàn ṣe àwọn èèyàn tó ń pa wọ́n ṣe bí ẹni pé àwọn gan àwọn gan lè da ara wọn Yoruba Christians and Muslims they used to live in harmony tẹ́lẹ̀tẹ́lẹ̀ for centuries and even celebrate each other eh, each other's events but kò rí bẹ́ẹ̀ mọ́ láyé tá a sìn kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ lè sleeping with cattle there are various videos online showing Fulani making out with cattle which eventually sold on unexpected to, to unexpected customers mm-hmm. nígbà tí àwọn Fulani tí wọ́n bá tí wọ́n bá gbà pé ẹ ò ẹ ò ẹranko ẹ màálù ó dáa èèyàn lọ no ọ̀dẹ̀dẹ̀ ẹ̀ka fojú inú wo màálù táwa ń jẹ táwa ń pa bí ẹran táwa ń jẹ táà ń jẹ ló ń jẹ káwọn èèyàn kọ́ máa sọ yí pé màálù yẹn o òun gangan gan òun làwọn òun òun làwọn fẹ́ bá ṣe bọ̀ èèyàn ẹlẹ́ran ara bíi tiwọn kọ́ máa pa wọ́n nípakúpa kò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà multi ethnic and multi religion only a very uncivil person will uh, will appoint people of key position with a total disregard to the principle of equity and fairness ẹ ká gbé sí àwò tábà wò pé kò bí mò ń sọ̀kan fún èèyàn kan mò sọ fọ́kàn mi jọ́kàn pé tábà sọ fúnra pé a èèyàn ní nàìjíríà a máa ṣe lẹ́bí bẹ́ẹ̀ tí mo táwà bá táwà bá wà labroad gbogbo alárí bó ṣe ń lọ níbí báyìí náà gbogbo how many how many people in government lè rí tí ọmọ wọn gan wà ní nàìjíríà tó ń sọ́fà báwọn bí má sì ṣe ń sọ́fà ẹ lè rí ìsídà káwọn ọmọ wọn wà abroad káwọn ọmọ wọn kọ́ ti ṣe oríire bìkan ẹ̀ tí ẹ̀ lè rí àwọn ọmọ wọn ẹ̀ lè rí káwọn ọmọ wọn sọ pé bí àwọn wá kí wọn fún àwọn ọmọ wọn náà kidnap ṣọ́ kidnap ọmọ ara wọn ni àbí ẹ bá gbọ́ pé wọ́n pa ìkan àwọn ọmọ politician àbí wọ́n mú kàn wọ́n wọ́n dúnbú ẹ̀ bọ́jẹ́ dúnbú àwa Yorùbá bọ́yẹ́ ń pa àwọn aláboyún. mi ò gbọ́ rí mi ò gbọ́ rí. Hmm. Eh. who need to live in the bush. ẹ ṣe gan ẹ ṣeun púpọ̀ yá wa àdúpẹ́ eh, lọ́wọ́ yín fún àwọn ọ̀pọ̀lọpọ̀ eh, <laughs> ọ̀rọ̀ tí ẹ ti sọ kalẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá pátá níbikíbi tí ẹ bá wà lórígun mẹ́rin àgbáyé òun náà ni ẹ̀ ń gbọ́yé tí ẹ̀ ń fi ti ara yín gbọ́ ẹ̀yin tí ẹ sì ń sọ pé nàláì nàláì Ọlọ́run ní jẹ́ kí a di adọ́run mọ̀tọ́ gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tí a ti ń gbé wá sórí ètò láti àná kì í kúkú ṣe wípé bá a ṣe ń gbé wọn wá sórí ètò báwọn náà ṣe ń sọ̀rọ̀ tìtara tìtara tó ń sọ̀rọ̀ tàánútàánú tí wọ́n ṣe sọ̀rọ̀ ti ẹ̀dùn ọkàn tẹ̀dùn ọkàn wọn tó ń fi ẹ̀dùn ọkàn wọn hàn kì í ṣe pé ìyà ń jẹ wọ́n níbi tí wọ́n wà o ṣùgbọ́n torí pé wọ́n ti mọ̀ pé ìyà ń jẹ àwọn ènìyàn wa nílé ọjọ́ iwájú wa rèé òun ló ti tó ti mẹ́hẹ̀ẹ́ lọ yìí ọ̀nà wo la wá fẹ́ gbé gbà ṣé bá a ṣe máa bá a lọ lélẹ́yìí tíran Yorùbá máa parun odòdì ojú ẹ̀mí mi kọ́ ló mú kí gbogbo wọn kí wọ́n jáde kí wọ́n máa sọ̀rọ̀ takuntakun ẹ̀yin èèyàn wa nílé kí ni ẹ̀yin fẹ́ contribute gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ǹjẹ́ sẹ́yìn sì jókòó níjókòó wípé kò sóhun tó ń ṣẹlẹ̀ járe kò sí ní tó máa ṣẹlẹ̀ kò sí ní tó máa ṣẹlẹ̀ nàláì nàláì nàláì bí eré bí àwàdà àlàbọ̀rùn di ẹ̀wù mọ́ wa lọ́wọ́ ipa ìwo ni ẹ̀yin fẹ́ kó hmm. gbogbo wa la mọ̀ o wípé ilẹ̀ Yorùbá àti àwọn aráabí òkùnkùn ohun ọ̀sán ohun ìmọ́lẹ̀ ni wá o a lè jọ ṣepọ̀ láéláé ẹni tó ń gbé ìgbé ayé ìrọ̀rùn àti àwọn tí wọ́n ń gbé nomadic life ìyẹn ìgbésí ayé tí ò tiẹ̀ ṣe rí ìgbésí ayé ẹranko ìgbésí ayé tí ò tiẹ̀ adjective wo la tiẹ̀ fẹ́ lò láti fi qualify ẹ̀ ná tó wọ́ ọ̀tẹ̀ hmm, ẹ jẹ́ ká ronú o ẹ kẹ́kúrò lọ́dọ̀ ìyá wa a ṣe ń padà bọ̀ ìyá wa a ṣe ń padà bọ̀ ẹ máa múra sílẹ̀ de ìbéèrè tó tún kàn lọ́dọ̀ tiyín káwọ́ lọ sí ọ̀dọ̀ bàbá wa Julius Ṣọlọlá hmm, bàbá wa Julius Ṣọlọlá ẹ kó iṣẹ́ takuntakun ẹ kó iṣẹ́ ìlú ẹ sì kó ìfọmọ ènìyàn ṣe ọlọ́run ọba máa ràn yín ṣe o ẹ wá ní ṣe tì láṣẹ lédùá àní fi yín ṣàwátì nígbà tá a bá délẹ̀ nílé. ìyá wa olúwa tó sìn wọ́n sọ ọ̀rọ̀ kan wọ́n ní ní orílẹ̀-èdè yìí tó jẹ́ wípé ìgbé ayé ìrọ̀rùn ó di nǹkan míì fún wa tá a bá ń lọ sílé ìwé wọ́n á ní cut off mark tiwa lọ́dọ̀ tiwa ó gbọ́dọ̀ gbé pẹ́ẹ́lí kó lọ sókè díẹ̀ ju ti àwọn ará bí nígbà tá a bá wà nílé ìwé gíga àwọn èèyàn tiwa là ń rí o wọ́n ní ó lọ sógun ọ̀fà ó pa mẹ́fà lógun ọ̀fà ó ń bọ̀ nílé ó pa àwọn mẹ́fà láyò mẹ́fà ó tún wá fẹ́ wọnú ló tẹ òrùmọ adìẹ mẹ́fà pa wọ́n ní kí ló dé oníbójú ò bá dá tọ̀hún ojú adá ti bíi tá a bá tiẹ̀ wò bẹ́ẹ̀ ní nàìjíríà ẹ wo ibi táwọn ọmọ wa ti ń kàwé lókè òkun kódà láàárín àwọn òyìnbó tí wọ́n mú education wá sílẹ̀ wa a máa ń pa tí a máa ń gbá wọn sẹ́yìn ni tá a bá wà nílé ìwé either university o tertiary institution àbí ní àwọn ní àwọn secondary school àbí high school wọn bí ọlọ́run ṣe fún wa ní ọpọlọ pípé ká má wàá sọ ti nàìjíríà nígbà tá a bá wá jìyà jìyà tá a bá jìṣẹ́ jìyà ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ ọ̀kẹ́rẹ́ débi sùn ló pọ̀ tá a bá wá parí tán àwọn ọmọ wa wá máa gun ọ̀kadà kiri àwọn ọmọ tiwọn ibi iléeṣẹ́ ńláńlá mo ní ojú irin wa ọkọ̀ ojú irin wa láti ìbá láti èkó dé abẹ́òkúta eighteen ninety seven làwa ti ní lọ́dọ̀ tiwa láti èkó síbàdàn nineteen oh one tinkan wolf tí wọ́n jẹ gàba lórí lónìí nineteen oh seven la kọ kó tó di mm-hmm. pé wọ́n kó wa papọ̀ tí wọ́n kó ẹran mérò ṣùgbọ́n àwọn ọmọ wa ò láǹfààní láti ṣiṣẹ́ ní àwọn ibi ilé iṣẹ́ yìí ìbáàjẹ́ ti ilé epo ẹ wo Lagos eh, eh, Stock Exchange Ti Nàìjíríà ti gbà mú wa lọ́wọ́ lónìí tó di Nigeria Stock Exchange ẹ wo Lagos mm. International Airport lónìí ó mà ti di mm. Muritala Muhammed International Airport mm. gbogbo àwọn Oòduà investment pátá ó ti di ti ìjọba àpapọ̀ èyí tí ò ní ti ìjọba mm-hmm. àpapọ̀ ó ti fẹ̀yìn rìn wọlẹ̀ ẹ wo Odùduwà Yorùbá House ní London wọ́n mà ti gbà mọ́ wa lọ́wọ́ wọ́n mà ti dílé Nàìjíríà ǹjẹ́ ṣé bó ṣe yẹ ká máa bá a lọ lélẹ́yìí bàbá ṣó tọ́ àbí kò tọ́ bí ẹ bá wa sọ̀rọ̀ lórí eléyìí ẹ ṣeun púpọ̀. ẹ kalẹ mo kí gbogbo lé o thank you for having me inú mi dẹ̀ dùn torí pé. Um, mo lérò pé ó ajá kọ̀ọ̀kan tí àwa tí a wá láti South Africa ta tó mẹ́rin báyìí láti sọ̀rọ̀ nípa Oòduà nation tí n bá ṣe mistake àmọ́ pabla àmọ́ dúpẹ́ lọ́wọ́ Dr. Gbẹ́ngà Adéyẹyè tó ń fún wa láǹfààní àmọ́ dúpẹ́ lọ́wọ́ ìjìnlẹ̀ tó máa ń wo programming dáadáa àmọ́ dúpẹ́ pé ẹ gbàgbé lé ìjìnlẹ̀ yorùbá yẹn sì wà bẹ́ẹ̀ <laughs> àwọn wà bẹ́ẹ̀ ó jẹ́ ó ṣàpúrápúrá i'm sorry to use that word yọrọ mi yẹn yín lórí ìbéèrè tẹ́ béèrè ẹ kì í kí mo kí wọn tó wọn olólùfẹ́ pápátá olólùfẹ́ ìlànà ọmọ òdò international pápátá tí wọ́n wò wá um, ọlọ́run máa pa pẹ̀lú yín o kò ní sún yín kò ní rẹ́yìn náà o ìjàm̀bá tá à ń jáfin náà a máa ṣe débìrè a máa tètè gbá ni ọlọ́tẹ̀ nìkan lọ́lọ́run ní ilé ojú ọ̀ní gbé hmm. nípa ọtẹ sọ̀kalẹ̀ yẹn ẹ bá wa ìgbà tí bá tí mo wo the word barbarism is absent of culture and civilization hmm. extreme cruelty and brutality backwardness killer respect nínú ìlú Nàìjíríà bẹ́ẹ̀ yẹn nígbà tí àwa fúnra tó játájẹ́ Yorùbá tá ti wà civilized that is where the word civility comes in kí ni civility politeness good manners gbogbo ìkọ́ pẹ́tàlá ní ilẹ̀ Yorùbá good culture ìtẹ̀síwájú òun ni ọ̀pá ìṣẹ́gun ilẹ̀ Yorùbá láti bẹ̀rẹ̀ ayé wa ṣùgbọ́n ìgbà tí a ti darúgbó ọmọ ṣàpà tí a ti kó ẹran pọ̀ mọ́ èrò hmm. Hmm. torí pé a fẹ́ wà ní ìṣọ̀kan ó ti jẹ́ kí Cocoa House kó dohun gbàgbé I'm very sure it's one of the tallest buildings in Africa by báyẹn. the first skyscraper in Africa. Yes. Mm. Mm. NTA eh, television station the before first, France. The first TV Atini. station in Africa. Lẹ́yìn ìgbà yẹn ṣàtúní mi ṣàtúní mi tó to tó tó wọ́ tó jẹ́ tó to tó jẹ́ world standard like CNN. Kò tí ì ṣẹlẹ̀. Kò tí ì ṣẹlẹ̀. Ká láti gbà yẹn láti wà láti dá wà ní CNN ọmọ àtọ̀wá lẹ́yìn ni. Hmm. Even France wọn ò ní TV tá a ti gbọ́ tá a pàpà lọ́wọ́ ti kó TV wá. Mm ṣá wá lè kó exist ìyẹn kọ́ ti tó fún wa tábà ipa ní ọpọlọ máa ń sọ fún tó àti tàbí kàyìnbá tábà ipa ní ọpọlọ kọ́tà ń rò ìyẹn kan tó fara sọ pé ẹtẹ ìdúró náà ẹka tó ètò èrò oníwà pa ṣé generation of cowardness ní generation ti wà ní hmm. Áfíríkà kíni ká pè é ṣé generation of fearfulness ní ká pè tiwa ní torí pé nǹkan tá a fẹ́ jẹ ó ti jẹ́ ká ba ọ̀dẹ̀ wa jẹ́ àwọn olóṣèlú wa wọ́n ti gbágbára lé wọn lọ́wọ́ àwọn haúsá yìí á ní wọn kàwé wọn kàwé wọn ka politics ẹ pé gbàgbé yìí wa tabadawo the whole world àwọn tó ń àwọn tó ń rú the whole world they are all politicians they are game changers ìyẹn la gbọ́dọ̀ kọ́kọ́ realize táwọn sọ pé a ní professor jókòó mo tẹ jókòó mo wúra mi mo ní tẹ̀jú náà professor mi la professor mi la ní university of Lagos professor mi la ní university of Ibadan OAU hmm. lẹ́kìtì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn onífẹ́ pé ní nọ́ọ̀tì yẹn wọn ò ní kankan ẹ má bínú mo fẹ́ dá address sísá mi sọ̀rọ̀ kan lẹ́kan pé ẹ̀ẹ́ eh, tábà ṣe wáyé kíláàsì kìíní kan gbogbo àti mo lọ sí sọtún gbogbo Sókótó fún ọdún kan mo rò pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe epo ni wọ́n ti ń pakújọ ẹ̀ torí pé láti mami market wọn lọ sí ìlélà ẹ máa rí tí truck máa tò lọ ni truck máa truck epo máa tò lọ bẹ́ẹ̀ ni pé ọmọ bẹ́ẹ̀ ni pé gbẹ̀gbọ́n ti ń fa epo mm-hmm. and then time yẹn níta wá tí mo wá university gbá yẹn àwọn tó wà ní university ní Sokoto ní Sokoto jẹ́ ọ̀rẹ́bí tó ní Sokoto every month nígbà yẹn wọ́n fún twenty thousand naira every month every month wọ́n máa kí ìwòlọ́ wọ́n máa kí ìwòlọ́ gbà hmm. ní. àwọn àtẹ̀wà ní south west àwọn ìyá wa wọ́n sì máa lọ ta wọ́n sì máa lọ wọ́n sì máa lọ kiri ata láàárọ̀ màá kọ́ kiri ẹyin láàárọ̀ kí n tó lọ sílé ìwé. Hmm. ọjọ́ kiri búrẹ́dì. Hmm. back to the point. nítorí òṣèlú tá a fẹ́ ṣe àti nítorí pé eh, eh, tara mi nìkan politics táwọn pípín yẹn play nìyẹn individuality politics wọ́n mílí wọ́n mílí wọ́n mílí wọ́n mílí wọ́n ti mọ wọ́n ti mọ káàkiri wọ́n tẹ̀ fi wọ́n hang sáàrin wa wọ́n tún fi format sáàrin wa àwọn ajá ìṣèké ni àrùn orí mọ̀wé so kí la wá expect a ah, lè coexist and by parism part of it all àwọn ọmọ bá ṣe ń dúyàn lọ́rùn àwọn ọmọ dúyàn lọ́rùn lẹ Yorùbá. àwọn náà wò fẹ́ kàwé book saram. That is part of their lifestyle. Western education is an abomination. Western, Western education is like Is, is, uh, yeah, Western education. Àwọn ò fẹ́ tó bá fẹ́ ni wọ́n á rẹ́spẹ̀tì ọmọ tó ń lọ sí tọ́mọ tó fi sí boarding school wọn ò ní lọ kidnap wọn bẹ́ẹ̀. bọ́tà tí wàá fura ni pé gbogbo kidnap tó ń ṣẹlẹ̀ yìí gbogbo tó ń kó fún wọn yìí ibo ni wọ́n ń kó àwòwò yẹn sí báńkì wo náà kò sí ibo náà ń tọ́jú owó yẹn sí ibo náà ń rí àwọn owó yẹn mọ́lẹ̀ sí. àwọn fẹ́mi sọ̀kùn wọ́n drain south west wọ́n drain nàìjíríà kí wọ́n kó àwọn owó yẹn kí wọ́n sọ pé ọ oh, ní enough more than enough wọ́n tó succumb hmm. and we must not wait for that tọ́ba tó kọ́ ń gba hundred million two hundred million thirty million forty million polówó yẹn ń lọ because that's their own lifestyle tó pé ẹ jẹ́ ká ń ṣọ̀pá ṣe kí ni in fact a tètè fura àwọn sọ pé à ń travel gbogbo ọkọ̀ gbogbo youth go n travel out, go n travel out, go n travel out kọ́ńtàkùlà wíwá sínú tí wọ́n ń dùn wọ́n ṣe kí ni àwọn kí àwọn ọmọ tiwọn síbẹ̀. ọ̀rẹ́ mi tó ṣe ọ̀rẹ́ mi tó ṣe Islamic law fún six months ó ti ó ti jẹ àwọn tó máa àwọn tó máa ń tẹ̀sán ògùn olóró yìí Nàìjíríà ó ti jẹ director ẹ̀ six months péré ni o Islamic law from there wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ran káàkiri láti máa ń la study ó gba study leave two years tàwọn lè gba study leave two years Nigeria nílẹ̀ yorùbá. nílẹ̀ yorùbá six months kò sí kò sáyẹ̀. lẹ́yìn yẹn ó tún gbàdúrà study leave three years again tó fi parí tó fi ṣe degree that is tó lọ every day ṣe lè ṣe abroad and uh, wọ́n gbàdúrà fún pépà mi sọ̀rọ̀ ó ní àwọn seventeen like that wọ́n dẹ̀ kí gbogbo wọn sí strategic places àwọn dẹ̀ fold arms and travel out our contented níbi tí But sìn yìí mi ò fẹ́ kí generation wa kó jẹ́ generation of backwardness eh, ó jẹ́ pé hmm. a ní láti support ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ lé by fire by force ó ti di because now a ti jó àjò rẹ̀yìn in education sìn ẹ lè rí Yorùbá kó mú first money wá ṣe wáyé kì níbo wọn ti gbé lọ náà. ẹ ẹ ẹ ẹ lè rí Yorùbá kó ẹ lè rí Yorùbá mú aviation industry ẹ lè rí Yorùbá ká ní a sì dá wà ní gẹ́gẹ́ bí Yorùbá wọ́n mọ̀ pé gbogbo ilẹ̀ ìbàpá pátá máa ti ní airport ẹ̀dá local international ká máa dá fúnra wa torí even before Lugard gan dé Queen Elizabeth gan ti wá sílẹ̀ Yorùbá tó wá sign treaty pẹ̀lú Yorùbá people claiming by treaty interchange trading pàtó tó pé yes these people they are industrial these people are industrious okay we can have the business together but now àwọn bàbá àgbà yẹn kí wọ́n fi ṣọgbọ́n kí wọ́n fi ṣàwúre kí wọ́n fi ṣe ìtẹ̀síwájú káwọn ìbò tó dé okay wá ti rí bẹ́ẹ̀ nìyẹn láti yẹ̀wò sí yẹ̀wò nǹkan tó bàjẹ́ for good ó ti bàjẹ́ fún hundred years nsìn imagine ẹ wá divide Nigeria wọ́n pín bó ṣe wù wọ́n before Lagos State and Kano Lagos State gan ní kí onílé ní local government Kano lọ tẹ́lẹ̀ I think they are twenty twenty before now wọ́n ti divide Lagos State to two Adamawa only forty four local government don yọ kó na Kano or the Lagos State Kano dey dey but forty thereabouts. wàhálà ti wà ti pẹ́ wàhálà yìí sílágbà máa sọ pẹ́ntẹ́lá pẹ́ntẹ́lá mi máa wo máa wo àwọn agitators kò tó máa ń ṣe inú mi are always happy and then dem dùn bàbá wa Sunday Igboho ṣá ọtọ́ ń ṣe èmi sọ fún tó bá yá sọ fún àwọn tó bá yá gbogbo ala máa lọ sílé gbogbo apáta ala máa lọ sílé láti lọ jagun láti lọ jagun because fire ni jagun yẹn má bínú kò easy but ó wá ní wá different dimension ẹ ṣeun púpọ̀ bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ẹ̀yin èèyàn wa àfi bíi pé káwọn náà má dákẹ́ ẹ ẹ rí bí wọ́n ṣe ń sọ tí wọ́n ń kà lọ́lọ́kan òjọ̀kan hmm. ikú ń bọ́ mọ́rin ọmọ òfúnra ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rèdè ìgbàgbé ti dé bá ikú wípé ohun tó ń dùn ló ń pani òun lọ̀rọ̀ àwọn olórí wa nílẹ̀ Yorùbá kì í ṣe gbogbo wọn o àwọn kan wà tí wọ́n sì dúró bẹ́ẹ̀ náà ni àwọn kan wà tí wọ́n nígbàgbọ́ nípa wípé kí nàìjíríà àwùjọ dá wà a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa pàtàkì ẹ̀ dúró bó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn wọn expect kẹ́ ẹ sọ̀rọ̀ sókè ṣùgbọ́n èmi a máa sọ fún ọ wípé ikùn àgbàlọ́bẹ̀ ti ń mì gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe ń sọ ṣùgbọ́n àwọn kan ò tí ì nígbàgbọ́ wípé n tó ń ṣe wáyé wípé kò nọ́mọ̀ mi ò mọ̀dí o tó ṣe rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n ní ènìyàn méjì ò kí ń pàdánù rọ́ o ẹni tí à ń tàn bí ò tẹ́ ẹ mọ̀ ẹni tó ń tàn ni ó mà yè <laughs> kíyàn lọ bẹ́ẹ̀ ẹ adúpẹ́ lọ́wọ́ bàbá wa àti dúpẹ́ lọ́wọ́ ìyá wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látẹ̀kan hmm. ọpọlọ yóò mà ní parẹ́ mọ́ yín lórí o bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ọgbọ́n àtòyétélẹ́dùwà fún yín kò ní fi yín sáyé lọ o láṣẹ ọlọ́run ọba mo nígbà tí ṣe Odùduwà bá jiná àní fi ń ṣàwátì àní fi ń ṣàwátì bẹ́ẹ̀ náà ni àní fi èmi náà ṣàwátì wọn ò ní fi ẹnì kọ̀ọ̀kan nínú wa kí wọ́n fi ṣe àwátì ẹ ká kúrò lọ́dọ̀ bàbá àtìyá wa lónìí ká tí wọ́n á padà lọ sọ́dọ̀ bàbá wa ẹ wò ó ẹ ṣe pàṣẹ àǹtì lónìí o bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́ ẹ bá ń bọ̀ lórí ètò yìí ẹ jẹ́ káwọn ìyá wa ó pé méjì o ẹ jẹ́ káwọn ọ̀dà ẹ jẹ́ káwọn ìyá wa kọ̀ọ̀kan tiẹ̀ pé mẹ́ta kó wá jẹ́ bàbá kan ká wá ṣe bẹ́ẹ̀ èmi ọkùnrin mẹ́ta obìnrin kan ni wọn lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀dọ̀ obìnrin mẹ́ta àti ọkùnrin kan wọn àti fẹ́ kúrẹ́ nìyẹn torí àwọn ìyá wa wọn náà láyè wọ́n ní àjẹ́ àjẹ́ nìyá ẹ̀ àjẹ́ obìnrin tó bá pè tí ò bá jẹ́ kì í ṣàbíyamọ gbogbo obìnrin gbọ́dọ̀ máa jẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ o àríṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ẹ ṣeun púpọ̀ yá. ìyàpò tó bá jẹ. ẹ jẹ́ kí wọ́n lọ sọ́dọ̀ bàbá wa pétérù kàkà kí jésù àpèlédè yorùbá sódà bẹ́ẹ̀ sójọra wọn bàbá pétérù kàkà kí jésù ṣùgbọ́n peter làwọn kọ síbẹ̀ o ṣùgbọ́n àwọn àpè ní pétérù. ọjọ́ <laughs> oh, oh, ẹ̀. àbí o ẹ bàbá wọ́n ní ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀yin àgbá ní ẹ̀rín la fi ń rìn Hmm. ẹ̀yin àgbà náà lẹ sọ wípé bápá ò bá ṣe é ṣán akalérì ni òpin egbò kò ju àtàrí lọ ǹjẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí ǹjẹ́ ṣé ó nọ́mọ̀ ṣó yẹ ká máa wò ó àbí ká gbé ìgbésẹ̀ ìbéèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn. ẹ ṣé o lẹ́ẹ̀kan sí i orúkọ mi ni Pétérù Ajíbọ̀rọ̀ ọmọ Ajíbọ̀rọ̀ pàtàkì Jésù ẹ dúró bàbá ṣé kì í ṣe pé ìlà ọ̀ràngún ni ẹ dúró bàbá àkótẹ́ ti dá <laughs> ìlà ọ̀ràngún máa ta sí ilé ni <laughs> ṣùgbọ́n mi ò ní ta sí ẹ má bínú ṣé kì ṣe pé torí àpè ní Pétérù lẹ ṣe sọ orúkọ yín ní Pétérù o torí Peter ni mo rí ń bí o bàbá <laughs> bóyá kẹ́ ẹ kúkú máa jókòó tẹ̀ jẹ́ o Peter ni mo rí ń bí. lédè òyìnbó Peter gbọ́n ní èdè Yorùbá Pétérù ọmọ bíbí ìlà ọ̀ràngún ni mí láti ọ̀ṣun state. ìlà ọ̀ràngún ibi tí wọ́n ti ń fi láàjẹ èkuru. Hmm. èkuru hmm. bẹ́ẹ̀ ni yorùbá ní àwọn àgbábọ̀ wọn ní korún ní korún ní hmm. ondo yìí ká ni pápó ò bá sì ṣe é sán ṣíṣe báyìí là á ka lérí. Ah, ní afasọ́lẹ̀ fún òkú gbẹ́ òkú ìgbé ó lo aṣọ gbó. mo mọ̀ rẹ́ eh, eh, eh, bàbá ó dàbí màá kọ́ màá kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ yín <laughs> mò ń bọ̀ wá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yín ẹ tẹ̀síwájú sà. ẹ wo ọ̀rọ̀ ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó tó gẹ́ bí ọ̀rẹ́ méjì bá jọ ń rìn tí wọn ò wá láti ìlú kan náà tí wọn ò gbọ́ èdè abínibí ara wọn táwọn méjèèjì jọ yá èdè ẹnìkan lò láti fi bára wọn sọ̀rọ̀ tí ìbáṣepọ̀ bá dánmọ́rán tí ò gbé ẹnìkan ó yẹ kẹ́ni tí ìbáṣepọ̀ yẹn ò gbé kó lè fura sọ̀rọ̀ ara ẹ̀ ṣé yorùbá bọ̀ wọ́n ní tó bá kọjú sí ọ kọ ọ̀tá hmm. tó bá kọyìn sí ọ kọ ọ̀tá tó bá kú wọn kọ ọ̀tẹ́rù ara rẹ̀ pa ọ̀rọ̀ ńlá ni Yorùbá sọ débẹ̀ wọ́n fi sọ pé oníkùn báyìí òun ló mọ̀ọ́ká hmm. ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò sọ wípé kí Nàìjíríà ó dàrú èmi ò tiẹ̀ bá wọn lọ́wọ́ sí wípé kí Nàìjíríà ò mọ̀ sí mọ́ ṣùgbọ́n tèmi ń fẹnu sí ni wípé kí wọ́n máa ṣe ìjọba Nàìjíríà lọ ṣùgbọ́n kí wọ́n fún wa ní ilẹ̀ bàbá àtiwa àjọṣepọ̀ hmm. kìí ṣe dandan kájọ gbépọ̀ kìí ṣe túláàsì hmm. bá mi gbé mi ìbọ̀rọ̀ gbé hmm. ìwọ fún ìtẹ́lọ́rùn ìwọ fún ìtẹ́lọ́rùn tá a bá wò ó láti ọdún tí orílẹ̀-èdè nàìjíríà ti gba òmìnira òmìnira apá kan omi ìnira ló jẹ́ fún apá kejì tán bá wá yí gbogbo ẹ̀ lọ tán bá yí sókè tán yí sódò wá wá ti ọmọ Yorùbá síwájú wípé ọ̀kan náà jọ ni wá ìwà wọn ìṣe wọn dẹ̀ fi yé wa wípé ìṣe kan náà hmm. tá a bá ti wá rí pé a kì í ṣe kan náà tá a bá jọ rìn lọ́tọ̀ọ̀tọ̀ tó bá bọ̀ wọ́n ní káàárọ̀ òjíire kì í sọmọ ìyá àjà á hmm. bára wa jà ṣùgbọ́n ká jọ gbé lọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n pọ̀ sókè káwọ pọ̀ sísàlẹ̀ hmm. irú tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú tó fẹsẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá yìí ó ṣẹlẹ̀ nínú bíbélì lọ́ọ̀tì àti abrahamu ọmọ ọmọ ọmọ ilé kan náà làwọn méjèèjì nígbà tí ìkórè tí abrahamu rí bí ìrìn àjọ ni wọ́n ṣe ń lọ wípé ó sàn kó yà sọ́tún kémi ó yà sósì torí àlejò gbé papọ̀ mọ́ abrahamu ló pe àbúrò ẹ̀ ó pe lọ́tì tó bá lọ sọ́tún èmi ò lọ sọ́sì àbí tó bá lọ sọ́sì èmi ò lọ sọ́tún ohun tó ṣe pàtàkì ni wípé àgbọ̀yìn a kì í ṣe kan náà a gbédè ara wa a kì í ṣe ẹ̀yà kan a wá láti orílẹ̀-èdè kan náà àwọn British ni wọ́n dà wá pọ̀ lọ́jọ́ tó pẹ́ sẹ́yìn lẹ́yìn lọ́hùn wa látìgbà tí wọ́n ti wá ń ṣe ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà ẹ wò ó bí wọ́n ṣe ń fi ìyà jẹ ọmọ ọmọ yorùbá àwọn ọmọ yorùbá jẹ́ ẹ̀yà kan tó ní agbára ọmọ yorùbá jẹ́ ẹ̀yà tó ní ọgbọ́n ọmọ yorùbá jẹ́ ẹ̀yà tó ní sùúrù ọmọ yorùbá jẹ́ ẹ̀yà tó máa ní ìfaradà àti ìfẹ́ ìkónimára àǹfààní wọ̀nyí ni àwọn ẹlẹ́yà kejì yìí wọ́n take advantages irú èèyàn tá a jẹ́ ni wọ́n fi ń fìyà jẹ wá ṣùgbọ́n mi tá a bá dé yìí ó ti tó gẹ́ ẹ jẹ́ kílẹ̀ Yorùbá ó dá dúró hmm. ẹ jẹ́ káwọn náà ó sì ti wọn lọ́tọ̀ ìyí wọn ò tí dì hmm. ọ̀dọ̀ wa sì kọ́ nírú ẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ bá wò nínú ìtàn Amẹ́ríkà UK ni wọ́n ti gba independent wọn nígbà tó dé koríta kan tí wọ́n wò pé a lè jọ́sìn pọ̀ pẹ̀lú àwọn pípù pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí mọ́ wọ́n béèrè fún òmìnira wọ́n dẹ̀ fún wọn kìkì tá à ń béèrè lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà ó ní pé kí wọ́n fún wa ní òmìnira àjọṣepọ̀ mọ́ ìgbé nípa ó ti pọ̀ jù nílẹ̀ yorùbá ẹni tó kàwé kò lè jáde wípé ìwé tí mo kàré iṣẹ́ tí mo fi ṣe lélẹ́yìn ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù tán bá ní ká mọ̀ gbẹ̀san ohun tí àwọn haúsá ti ṣe fún wa nílẹ̀ yorùbá ìran ọmọ haúsá kan ò ní kẹyọ kan lórí èpẹ̀ ṣùgbọ́n ọmọ yorùbá jẹ́ ẹni tó láàánú a kì í gbẹ̀san torí ẹni tá a bí ire ni wá so ẹ jọ gbogbo èèyàn tó wà lórí ìpàdé yìí tàbí tó o máa padà wo ìpàdé yìí ìwọ haúsá tó o gbọ́ èdè tí mo ń sọ yìí gbé programu yìí fún ẹni tó gbọ́ èdè tí a ń sọ wípé kí wọ́n bọ̀ túmọ̀ ẹ̀ sí èdè tá a fi bí ọ ìdí ni wípé ó ti tó gẹ́ o ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀‐èdè yorùbá àfẹ́mọ́ kò sóúnjẹ nílẹ̀ yorùbá kò sí ìfasọ́tọ̀ nílẹ̀ yorùbá tẹ́ bá dé òkè òkè náà ní ní agbègbè wọn wọ́n ṣí ọ̀nà wọ́n ṣe iná agbègbè wọn dára ṣùgbọ́n ilẹ̀ yorùbá níbi tí orísun gbogbo nǹkan wọ̀nyí ti ń jáde wá gbogbo ẹ̀ kò sí ìfasọ́tọ̀ gbogbo nǹkan pátápátá ló dojúbolẹ̀ ẹbí wọn sì kọ́ bí ò sí ẹbí àwọn olórí tá a ní ó ṣẹ̀ṣẹ̀ ń détí gbọ́n mi láìpẹ́ yìí wípé ọ̀gbẹ́ni Bọ́lá Ahmed Tinubu kejì ẹ̀sìn tọmọ Yorùbá èmi ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àṣé ìran Bọ̀rọ̀nù nìran bàbá rẹ̀ ti ṣẹ̀wá ó ti gbọ́tọ̀ ló fi ń hùwà bó ṣe ń hùwà ẹjọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò fọwọ́ sí àjọṣepọ̀ Haúsá Yorùbá àti Yíbò mọ́ ẹ jẹ́ kí olùkóso kó sọ dé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Hmm kàkà kíkì ni ó ṣàkápò ẹkùn yorùbá ní kálukú ọ̀sọ̀dẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o ẹ jẹ́ kí haúsá ó ṣe tiwọn kán ṣèjọba wọn kí yíbò ó ṣèjọba tiẹ̀ kílẹ̀ yorùbá náà ó ṣèjọba tiwa kí kálukú ó ṣe tiẹ̀ kí kálukú ó máa gbàdúrà ọlọ́run ràn kó wa wà lọ́wọ́ àjọṣepọ̀ wa kìí ṣe dandan o mò ń tẹnu mọ́ nírọ̀wọ́ rọsẹ̀ kí ìjọba nàìjíríà kí wọ́n yọ̀ǹda fún ilẹ̀ yorùbá láti dá dúró tàbá wa láwọn ò ní yọ̀ǹda fún ilẹ̀ yorùbá láti dá dúró nírọ̀wọ́rọ̀sẹ̀ àti ọba àti ìjòyè ilẹ̀ yorùbá tí wọ́n gbàbọ̀dè gbogbo wọn náà làṣírí wọn ń tú ẹgbà ń bọ̀ lórí ẹnì wọn hmm. ẹgbà pàṣán ó ń bọ̀ lórí gbogbo àwọn agbàbọ̀dè àwọn ọba ilẹ̀ yorùbá kan àti àwọn ọ̀tọ̀kùnlú ìlú kan ní nàìjíríà àwọn ni wọ́n gbàbọ̀dé ohun tí wọ́n ṣe nílé ọ̀gbẹ́ni boko ẹ̀ eh, nílé ọ̀gbẹ́ni Sunday Igboho ìwà àgbàjẹ́ tí wọ́n lọ wù níbẹ̀ a ò gbọ́dọ̀ sọ wípé ìjọba ló rán wọn ó ṣeni láàánú pé ìjọba ló rán wọn wọ́n pa èèyàn méjì wọ́n sì gbé òkú wọn lọ kò sí ẹnikẹ́ni tó sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n wọlé onílé wọ́n bà gbogbo dúkìá jẹ́ wọ́n bà mọ́tò jẹ́ wọ́n bà wọ́n bà gbogbo jẹ́ ó yẹ kí ìjọba nàìjíríà tó ń rán àwọn jàǹdùkú wọ̀nyí ó yẹ kí wọ́n máa jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilé ẹjọ́ gbogbo àgbáyé torí tá a bá gbé wọn lọ sí ilé ẹjọ́ nílẹ̀ nàìjíríà wọn ò dojú ẹjọ́ náà rú ni kò sí òmìnira nílẹ̀ yorùbá kò sí democracy a lè sọ̀rọ̀ bó ṣe yẹ ẹ wo gbàtàn pariwo endsars ẹ wo bí wọ́n ṣe rán àwọn jàǹdùkú jáde tí wọ́n fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣòfò ẹ wo protest àwọn èèyàn tí wọ́n jáde láti jáde fún ìkéde wọ́ọ́rọ́wọ́ wọn ò níbọn they were not armed ìjọba nàìjíríà pàṣẹ fún àwọn ọlọ́pàá àti sójà wọn wọ́n bẹ̀rẹ̀ sí ta omi gbóná sí gbogbo ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí yin tear gas ẹni tí wọ́n yìn níbọn pa wọ́n yìn níbọn pa ẹni tí wọ́n nà ní pankẹ́rẹ́ wọ́n nà ní pankẹ́rẹ́ wọ́n kó ìbọn jáde bí ẹni wípé olè ni wọ́n fẹ́ lọ mú àwọn ìjọba nàìjíríà kan tó yẹ kí wọn ó sílẹ̀ wọn ò ṣe é níjọ́ tí boko haram ti ń ju àdó olóró tí wọ́n ti ń pa ènìyàn nílẹ̀ nàìjíríà àwọn ò ṣe lọ kò wọ́n lójú níbi tí wọ́n wà gbà tó sì jẹ́ kúkú jẹ́ wípé ẹni tá a fẹ́ fẹjọ́ sùn òun náà ló rẹ́ ẹni tó wá ṣèkà fún ni ẹnìkan wá sí ni ó wá bá ní lé ó wá sá ni ládàá agbẹjọ́ alọ́bẹ́ni tó ràn wá sí ni wípé wo bẹ́ni ṣe sá mi ládàá òun náà ló rán níṣẹ́ any of these Fulani men tán bá ti mú tọwọ́ ọlọ́pàá bá ti tẹ̀ ọ̀dọ̀ ọlọ́pàá ló ti gbà ó ti yege nu ẹ jẹ́ kó kùn yóò dé bá gbogbo ẹ̀ nílẹ̀ Yorùbá ronú ọmọ Yorùbá ẹ ronú ẹ jẹ́ ká dìde ní àkókò yìí kí gbogbo ọmọ Yorùbá ẹ má tiẹ̀ jẹ́ káwọ pé àwọn ọba kan gbàbọ̀dè àbẹ́nìkan ò gbàbọ̀dè ẹ jẹ́ ká dìde àkókò tiwa nìyí ẹ má gbàgbé o tẹ́nìkan kan bá sọ pé kò kàn mí ọmọ tó bí ilẹ̀ yóò kàn wọ́n ọmọ ọmọ tó o bí yóò padà wàá kàn wọ́n so akoko tí wà yìí òní ká dìde láti ṣe ìgbéníjà fún orílẹ̀-èdè yorùbá kálàfíà ó sì jọba ẹ ṣeun mi ò dánidúró. àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa <laughs> ó fi wọn pọ̀ mọ́ ọ̀la ni wọ́n lóòótọ́ àdúpẹ́ <laughs> ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé tí ẹ̀ ń bọ̀ wá ní orígun mẹ́rin àgbáńlá ayé pátá ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà náà òun náà ni a sì ń gbéyẹ̀wò lọ́wọ́lọ́wọ́ ẹ má bínú o ọ̀rọ̀ Yorùbá òun náà ni à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ nípa àwọn ìwà ipá ìwà tí ò ṣe gbọ́ ìwà eré tí àwọn atiláwí tí wọ́n ń hù káàkiri ilẹ̀ wa àti bí wọ́n ṣe ṣe bí erébìré tí wọ́n sọ ilẹ̀ Yorùbá di ìlú èrò ẹ̀yìn kélédùà wá gbà wá lọ́wọ́ gbogbo wọn àti àwọn olórí ọ̀bàyéjẹ́ olórí ilẹ̀ Yorùbá àti àwọn atiláwí àwọn ará abíyé àti àwọn tí wọ́n tì wọ́n lẹ́yìn tí wọ́n fẹ́ kó wa lẹ́rú nínú àwọn òyìnbó aláwọ̀ funfun kélédùà ó gbà wá lọ́wọ́ wọn elédùà nìkan kọ́ pẹ̀lú káwa náà ó dìde láti gbára wa ní ọwọ́ tiwọn nítorí pé kò sóhun tẹ́lẹ̀dùà ò lè ṣe o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun ni elédùà ò ní í ṣe bàbá wa olórin kan ló kọ lórin ó ní a ti fi hàn ọ́ òtítọ́ ohun tọ́lọ́run ọ̀run ń béèrè lọ́wọ́ rẹ kó o má bàa kábàámọ̀ kó o má bàa kábàámọ̀ ó ní a ti fi hàn ọ́ a ti fi hàn ọ́ òtítọ́ ohun tọ́lọ́run ọ̀run béèrè lọ́wọ́ rẹ kó o má bàa kábàámọ̀ a ti fi hàn ọ́ ìgbọràn sàn jẹ́ bọ́ rírun lọ ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbo lọ ìgbọràn sàn ẹbọ rírun bẹ́ẹ̀ náà ni ìfetísílẹ̀ ó sàn ju àgbo ẹ má bínú mi ò lóhùn orin o ẹ kàn bá mi gbà bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa nílé tí ẹ bá darapọ̀ mọ́ wa ìṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àwọn bàbá àti àwọn ìyá wa láti gúúsù Áfíríkà gúúsù ilẹ̀ aláwọ̀ dúdú ilẹ̀ olóoru tí a mọ̀ sí South Africa ibẹ̀ ni àwọn ọmọ Yorùbá tí ó wà ń bẹ̀ àwọn náà ní àwa náà gbọ́dọ̀ bá wọn dá sí nǹkan tó wà ńlẹ̀ yìí káwa náà nípa oníbòjò bá balẹ̀ báyìí á nípa àìbá wọn síbẹ̀ láìbá wọn dá sí o wípé àwọn náà gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí àjọ máa jà ni àjọ máa jà tí a fi délẹ̀ lérí ẹ jọ̀ọ́ bàbá wa yìí tí ẹ̀ ń bá wa coordinate program yìí program yìí máa dàrú tá a bá ṣọ́ra nítorí pé àwọn mẹ́rin ńlá gbà láàyè láti wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí torí àwọn mẹ́rin ni a sọ wípé àwọn ni wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí ètò yìí ṣùgbọ́n tá a bá wojú agbágbé bá a ti rí pé a ti ń lọ bíi mẹ́sàn-án tí ò sì yẹ kó bẹ́ẹ̀ ẹ jọ ẹ má bínú ẹ jẹ́ kí a kúrò ńbẹ̀ ká lọ sí ọ̀dọ̀ bàbá wa dókítà Gbénga Adéyẹyè láti orílẹ̀-èdè South Africa eh, ní gbogbo wọn wà ìjìnlẹ̀ rédíò lélẹ́yìí nílùú Istanbul ní orílẹ̀-èdè Turkey ibẹ̀ ni a fi kalẹ̀ sí ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré lọ sókè lọ́hùn náà ká ṣe gàyànà à ń bọ̀ àti ìdè. ọmọ Yorùbá ni mí mo lè fọwọ́ méjèèjì sọ̀yà. So kéré o kékulé gbọ́n ó sọ fún toko àgbájọwọ́ nìkan fi ń mọlé òṣùṣù ọwọ̀ a máa gbálẹ̀ mọ́ kájọ ṣe kó ba lè dára àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá igi kan kò lè dá igbó ṣe ẹ jẹ́ kájọ ṣe kó ba lè tùbà kó ba lè túṣẹ́ gbogbo ẹgbẹ́ tí kò bá sínú àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá káìkàìkàì wọ́n ti kó yan Yorùbá kéré o ẹ wá kájọ ṣe nọ́mbà tí ẹ lè pè tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá ní ẹnjìníà ọlá plus two one eight nine two six two three six one seven nine nine. chief Kuku plus two three four eight one two one seven seven seven nine oh two king yomi plus two three four eight zero three three seven nine nine six three one. àpapọ̀ ẹgbẹ́ ọmọ yorùbá igi kan kò lè dágbóṣe ló sọ wípé ẹ wá kájọ ṣe kó ba lè tùbà kó ba lè tùṣẹ́. yorùbá nation yorùbá nation á tù wá lára o láti kùtùkùtù òwúrọ̀ bójúmọ́ bá ti mọ́ àwa ò níbi méjì tá a máa gbọ́ ìjìnlẹ̀ fm mẹ̀tẹ́ sẹ́sìmẹ́ màlísì eighteen twenty sokak aramidere ezen youth nílùú istanbul orílẹ̀-èdè turkey ẹ̀ máa gbọ́ wa. ẹ ṣeun púpọ̀ ẹ mà káàbọ̀ padà o sí orí ètò yìí lónìí ẹ kú sùúrù ẹ̀yin bàbá àtẹ̀yìn ìyá wa tí ẹ wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tí ẹ wò wá nílé akínyìn o náà àrí contribution yín Philip Matthew wọ́n ní Yorùbá must be careful we must avoid Fulani tribes uh, completely please please avoid the eating of cow meat United Nations is trying to avoid Yoruba and humouring for genocide against Yoruba tribes. Hmm. ohun tí wọ́n tẹ̀ sí ojú àgbàgbé ń bẹ̀ nìyẹn ẹ jẹ́ kí àwa lọ sọ́dọ̀ àwọn bàbá wa kí a pè wọ́n wọlé bàbá wa dókítà Gbẹ̀ngà Olúwàgbẹ̀míga Adéyẹyè wípé hmm, bàbá o a rí wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà lónìí torí Nàìjíríà lèmi ń pè é hmm, ohun tí ò ṣe é gbọ́ tí ò ṣeé sọ in fact tó ń bani lọ́kàn jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tẹ̀mí ọmọ ènìyàn ti jọ àwọn ará bí lójú níbi tó jẹ́ pé inú ìjọba ààrẹ orílẹ̀-èdè inú ẹ̀ ń dùn bí àwọn ìran ẹ̀ bí wọ́n ṣe ń pa àwọn ìran yòókù wọ́n á wọnú oko wọ́n á bá àwọn bàbá àtìyá wa níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ nínú oko wọ́n á fi tìpátìkúùkù báyàwó lájọṣepọ̀ lójú ọkọ wọ́n á tún mú ọkọ wọn pa á àti gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láwọn ní agbègbè kan ní ìpínlẹ̀ Ondo nígbà kan rí táwọn ará bíi dé bàbá wà ìyá ọ̀yá náà wà ń bẹ àti ọmọ wọ́n ní kí ọmọ ó fi tìpátìkúùkù báyìí ẹ̀ lájọṣepọ̀ wọ́n fi tipátipá ó bá ìyá lájọṣepọ̀ lóòótọ́ lẹ́yìn tó báyà lájọṣepọ̀ tán wọ́n mú ọmọ wọn pa lójú bàbá ẹ máa kà ó wọ́n tún mú ọkọ wọ́n tún pa lójú ìyàwó ẹ̀ wọ́n á da ìyàwó sí o oh God àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ yìí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ tiwa hmm. tá a sì lẹ́nu ọ̀rọ̀ tá a bá ní ká sọ̀rọ̀ wá ní ká mórí wá ká mọ́rùn lẹ̀. ní ọdún 1969 ní orílẹ̀-èdè nàìjíríà ti fòfin dè é wípé dídá ẹran jẹ oko ó ti di òpin láti òní lọ tí wọ́n gbé e lọ sílé ẹjọ́ wọ́n fi òfin dè pé láti èmi lọ o àti lọ́jọ́ iwájú kò sí ààyè fún dídá ẹran jẹ oko tá a mọ̀ sí open grazing lónìí kì í ṣe open grazing nìkan ni wọ́n ń ṣe wọ́n gbé wa sínú ìgbèkùn wọ́n tì wá tọwọ́ tẹsẹ̀ ibodè wa ẹnubodè wa pátá wọ́n fi àgádágodo sí wọ́n tì í ṣùgbọ́n ẹnubodè tiwọn lókè ọya wọ́n ṣe sílẹ̀ kílò ẹ̀wà kan lọ́dọ̀ tiwọn lọ́hùn-ún two hundred and sixty naira ni wọ́n tà á ṣùgbọ́n kílò ẹ̀wà kan lọ́dọ̀ tiwa one thousand two hundred plus àgbàdo ẹyọ kan lọ́dọ̀ tiwa báyìí nílùú èkó lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di one hundred and fifty naira ìyẹn àádọ́jọ náírà hmm. gẹ́gẹ́ bí àgbàlagbà àti ẹni tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó mu ọmú láyẹ̀ tó nífẹ̀ẹ́ bàbẹ́ ilẹ̀ bàbẹ́ dénúdénú torí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn ọ̀mọ̀ràn tó mọ yóò gbin nínú ìkarahun wọ́n ní ẹni tó bá máa joyin inú àpáta. Hey, kò gbọ́dọ̀ wo ẹnu àkẹ́ àti wípé èmi ò lè wá kú kí n joyè lè bàbá tó bí lọ́mọ o bàbá ẹ bá wa sọjú abẹ́ǹkù lálẹ́ òní ṣàkátà pàrà là á sítọ́ tó bá ń fà ó ti dìtà kú arápà ẹ̀yin bàbá wa lẹni ká sọ fún ṣarán ṣarán kọ́ yé ṣarán káwí fún ṣarán ṣarán kọ́ yé ṣarán pé káwí fún akó kọ́ yé fi tọ́ ọmọlé ká má ṣàlàyé fọ̀ fún ọ̀bùn ọ̀ fọ̀ fún uh, ọ̀bùn rárá ìkóyè fìtọ̀lùgbà bàbá kí lẹ rí sọ sí gbogbo eléyìí ṣé bá a ṣe máa máa bá a lọ léléyìí àti kí ni ọ̀nà àbáyọ àmọ̀ràn wo lẹ fún àwọn ènìyàn wa nílé torí ọ̀rọ̀ yìí pọ̀ o àmọ́ mọ̀ tí sí ni kẹ́ ẹ máa ṣàlẹ́yọ kọ̀ọ̀kan ó dà bàbá àti ìdásílẹ̀ èmi ètò bá jẹ tìyín bẹ́ẹ̀ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lé lórí. hello sir àgbáyé fún ilẹ̀ Oòduà. ṣé ẹ wà ń bẹ̀ sà. mo kí wọn pé a takuntakun o. ẹ ṣeun sà. bẹ́ẹ̀ ni mo wà ń bí. ó yá ẹ bá wa tẹ̀síwájú ẹ tan kámẹ́rà yín kẹ́ ẹ bá wa gbóhùn sókè sà. mo wà ń bí o ẹ̀tún kámẹ́rà yín kẹ́ ẹ bá wa gbóhùn sókè sà. àbẹ́ ẹ̀ gbọ́ mi ni. à ń gbọ́ yín ṣùgbọ́n a rí ojú yín. ẹ ṣe o títàn ní kámẹ́rà mi wà o títàn ní kámẹ́rà mi báyìí. kò sí mbẹ̀ sà. ṣé ẹ ti rí ojú mi báyìí. a rojú yín sà o. a rí o. ṣáà rí. o. a yín sà. Ah, ah. ẹ pàṣẹ ẹ pa kámẹ́rà kẹtùtù. ó dẹ̀ jẹ́ kí n pa kí n tuntun nígbà yẹn o. wọn ṣáà múná lọ South Africa wọn má dàgbà sí Nàìjíríà kó là wà. ṣé ẹ rí báyìí. irọ́ o bẹ́ẹ̀ bí sẹ́wọ̀n ní sáà. ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ o ó dàbí ẹni pé a ní ìpè kan lójú òpó báyìí ká káwo tí wọ́n fẹ́ béèrè. hello. hello sir. ó dà sá ẹ kálẹ́. kí ah, máa tó jẹ́ kí ló dé. àwa àwa àwa ń bẹ̀ máa àwa lórí ètò kódà àwa lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí. ó ṣe program lọ́wọ́ ni. bẹ́ẹ̀ ni mà. Ah, ní bí mi àmín ó dáa bàbá à ń gbọ́ yín ẹ bá wa gbóhùn sókè. ṣé ojú mi sápamọ́ ni ṣé àti níbi. ojú yín sápamọ́ bàbá ẹ̀ ti gbójú pamọ́. èyí kò èyí ò yé mi mọ́ o. ẹ ẹ máa bá wa sọ̀rọ̀. òye ìgbọ́ tó ń ṣẹlẹ̀ o. ẹ máa sọ̀rọ̀ nìṣó ẹ pa fídíò yìí kẹ́ ẹ̀ tún tàn. òkè báyìí gan-an bákan náà dókítà gbẹ̀ngà adéyẹyẹ nìkan là ń wò tá a rí lójú agbáyé. ok òye mi ṣáà jẹ́ máa sọ̀rọ̀ lọ. ẹ̀yà ẹ máa sọ̀rọ̀ nìṣó. Ah, èmi ò rí irú eléyìí nígbà ẹ o ọ àní tó dùn mí nípa mọ ojú mi dùn wọn lọ ẹ ṣe mo kí wa o gbogbo àwọn tá a wò mí lẹ́lẹ́ tẹ́tọ̀sì ọlọ́run á ràn wá lọ́wọ́ yóò tún ṣe fún wa o ọlọ́run yóò gba ilẹ̀ wa fún wa àní ṣe lásán o. ìbéèrè tí olóòtú béèrè ohun tí mo fẹ́ sọ lálẹ́ yìí kò ní pọ̀ bí a ti mọ̀ pé gbogbo ìgbà náà ni ṣùgbọ́n èdè kan ni mo fẹ́ pè pé ṣó dára bẹ́ẹ̀ ìdí nìyẹn tí a sọ wípé a ò dúró lórílẹ̀‐èdè nàìjíríà mọ́ ṣé ó dáa bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ènìyàn ọmọ yorùbá tí iye rẹ̀ ò bá tí ì lọ gbogbo ọmọ yorùbá tí wọn ò bá tí ì mú iye rẹ̀ ẹ jẹ́ kó rò ó gbígbé ṣó dáa bẹ́ẹ̀ ṣé ó yẹ kí a tó dúró lórílẹ̀‐èdè tí a pè ní nàìjíríà bí àwọn èèyàn wa ti máa ń pè é location nine ohun tí mo fẹ́ sọ òjò ọ̀pọ̀ lálẹ́ yìí nígbà tí àwọn fúlàní tó ń da ẹran nínú igbó gbàtàn bá mú wọn tán bá ak forty seven lọ́wọ́ wọn tí wọ́n fi ń ṣe àwọn èèyàn wa lọ́ṣẹ́ tí wọ́n bá ti mú yóò sì kí aago rẹ̀ mọ́lẹ̀ yóò pe ibi agbárí wọ́n sì pe àwọn ọlọ́pàá ẹ kó pọn wọn fún wọn ẹ̀dẹ̀ wọn máa lọ kò sẹ́ni tó tì wọ́n mọ́lẹ̀ o tí wọ́n bá mú àwọn ènìyàn wa tí wọ́n sáwọn lọ́dà tí wọ́n parọ́ bí ọwọ́ bá tẹ̀ wọ́n kò sí kan tí wọ́n sọ bí pé ẹ fi lẹ̀ kí wọ́n máa lọ láti ìgbà tí èyí ti ń wáyé ọ̀gọ̀rọ̀ ẹ̀mí ló ti sùn ìjọba orílẹ̀-èdè nàìjíríà location nine wọn ò rí nǹkan kan ṣe sí ṣùgbọ́n wọ́n wọlé olóyè Sunday Igboho wọ́n fọ́ ilé rẹ̀ wọ́n ba bẹ̀ jẹ́ wọ́n àbá kankan bẹ́ẹ̀ o wọ́n mú píkṣọ̀ twenty thirteen wọ́n displace ẹ̀ pé táwọn bá ní wọ́n wá declare wanted ẹni tó ń pààyàn wọn ò mú o àwọn tó fi ẹ̀mí ṣòfò wọn ò mú wọn àwọn bandit wọn ò mú wọn ṣùgbọ́n ẹni tó ń bẹ nínú rẹ̀ jẹ́jẹ́ tó ń sùn tí ò ṣe kankan wọ́n ní ó dárùn sódà bẹ́ẹ̀ orílẹ̀-èdè tí a pè ní nàìjíríà yìí ó ti sú wa kì í ṣe orílẹ̀-èdè tó wù wá láti gbé mọ́ kì í ṣe orílẹ̀-èdè tó wù wá láti dúró mọ́ ìrẹ́jẹ yìí ti pọ̀ jù kí a fọwọ́ ọlọ́gbárí lójú yìí ti pọ̀ jù ó ti tó gẹ́ẹ́ àfikà máa lọlé ilé òṣùwà o ilẹ̀ yorùbá ilé wa ni ṣùgbọ́n ẹ fi ipá lò pẹ̀lú àwọn fúlàní wọ̀nyí ó ti tó gẹ́ we just don't want it again kí kálukú jẹ́ kó dààmú ìyá rẹ̀ pé èmi ò mọ̀ bóyá dandan ni o kì í ṣe tipá la fi ń ṣọ̀rẹ́ àti ń bá ọ̀rọ̀ yìí bọ̀ ti pẹ́ ó máa ń kọ mí lóminú tabali wa kan bẹ̀rẹ̀ sórí structuring federalism system náà ń bá bọ̀ tẹ́lẹ̀ ṣe ni àwọn kan dìde lọ́sẹ̀kan òru kan tí wọ́n ní àwọn fagilé ẹ̀wọ́ tí a bá kún wá ní ọ̀dà ẹja para sórí ẹ̀ káàtó regionalist Nàìjíríà through federalism kí ni àmì tí a fẹ́ fi mọ̀ pé kò tún ní di ọ̀sẹ̀ kan òru kan lọ́jọ́ iwájú kí wọ́n tó gbégi lé kí wọ́n tó dá àwọn ọmọ wa tó ń bọ̀ padà sí ipò tá a wà lónìí. ní 1969 ni òfin ti de open grazing buhari máa tó jáde báyìí tá a bá wá ní restructuring la fẹ́ ṣé gbogbo àwọn kan wọ̀nyí ò tún ní irú lọ́jọ́ iwájú àti ẹ̀fẹ́ rì sọ̀rọ̀ tọ́ ni ẹ má tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. pátápátá là ń fọ́jú pátápátá là ń fọ́jú kùnàkùnà là ń tẹ̀tẹ̀ ojú àfọ̀ fọ́tán ìdàrí dalẹ̀ bí a bá wí pé bí ọ̀rọ̀ yìí ti ń lọ lọ́jọ́ iwájú bí ni yóò yí tó bá ti pọ̀ mẹ́rù kí la fẹ́ ṣe nítorí náà ni àwọn ọmọ Yorùbá ṣe sọ wípé a ò fẹ́ àjọṣepọ̀ mọ́ kọ́ lọ́mú dánmù yẹ gbé tó lè máa sọ wípé a ò fẹ́ union ti pàtí kúkú mọ́ kí kálukú máa lọ kì í ṣe túláàsì ní kájọ ṣe papọ̀ wọ́n gbá wa lójú wọ́n sì tún fi hàn wá pé àwọn gbá wa lójú kò dùn mí o àwọn tó dùn mí fún ni àwọn ọmọ Yorùbá àwọn kóòtù ojíire àwọn káàárọ̀ ojíire tí wọn ò rí ntarí yìí nítorí ìjẹkújẹ tí wọ́n jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú tí wọ́n tún takò wá ó ti tó gẹ́ a ò ṣe pọ̀ mọ́ ó ti tó gẹ́ kò sí ìkankan tó yẹ kó dàá pọ̀ mọ́ ẹ wo àwọn olórí orílẹ̀-èdè nàìjíríà location nine wọ́n ń dúró papọ̀ pẹ̀lú àwọn bandits wọ́n ń bá wọn ya fọ́tò wọn ò mú wọn o pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò wọn ò mú wọn Sunday Igboho tí ò pa ẹnì kankan wọ́n wọnú lé rẹ̀ wọ́n pa àwọn èèyàn síbẹ̀ wọ́n sọ wípé àwọn tún fẹ́ gbé irú ìyànjẹ ẹ̀wọ́ lè yí irú ìrẹ́jẹ ẹ̀wọ́ lè irú ìwà ipá àwọn eléyìí ṣe ni olórí orílẹ̀-èdè yìí àti àwọn àsọmọgbé rẹ̀ wọ́n mú àwọn báńdíìtì yẹn wọ́n mú wọn ní àwọn máa fún wọn lówó ni àwọn gbà wọn pọ̀ mọ́ mílítì nàìjíríà ni wọn ò sọ fún wọn pé ìwà tó ń wò da àfi kí wọ́n fojú balẹ̀ ẹjọ́ àfi kí wọ́n jẹ́jọ́ ṣùgbọ́n àwọn tó ń jà pé kí òmìnira kó dé bá ilẹ̀ àwọn àwọn ló dá wọn lọ́rùn ẹ̀yin bàbá wa àmọ́ lọ́mẹ́rẹ́ tí ẹ̀ ò bá dìde nírú àkó yìí irú ìtàwọ́ ni àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn ọ̀la ni wọ́n fẹ́ bá ẹ̀yin bàbá wa tí a bá dìde nírú àkókò yìí kí ni a ó sọ nípa ìran yìí kí ni a ó sọ nípa ìran Yorùbá ẹ̀yin bàbá wa tí a bá dìde nírú àkókò yìí ṣé ìran wa kò ní di ìtàn àfi ká dìde o àfi ká fọwọ́sowọ́pọ̀ gbé ilẹ̀ Yorùbá dìde kúrò nínú wàhálà àwọn fipámúnisìn ẹ ṣe o. tó ẹ ṣeun púpọ̀ bàbá wa a máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ rí bọ́n ṣe ṣe ní ṣókí ṣókí báyìí ni ọbẹ̀ oge kì í dùn kó pọ̀ ṣùgbọ́n ó ní iná nínú a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní sọ̀rọ̀ tán o ẹ̀yin èèyàn wa nílé aago mẹ́sàn-án kò ìṣẹ́jú mẹ́jọ lọ́dọ̀ tiwa ń òní jẹ́ ọjọ́ keje oṣù keje okòólélẹ́gbàá ọdún lẹ́kan lẹ́yìn ikú Olúwa ìyẹn the seventh of July two thousand and twenty-one bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá wa tí ẹ ti ń bá wa sọ̀rọ̀ látẹ̀kan a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wà nílé gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí ó ká lára gbogbo yín pátá lẹ́jẹ̀rẹ̀ òtítí bàbá jẹ́ o ẹ̀ jẹ̀tọ̀ lọ́gìnìgìnì bá aṣẹ́ ọ̀rọ̀ dáa Eh, ṣùgbọ́n kí a tó máa lọ lónìí torí àròjọ ń solókùn ọjọ́ ń rebi àná òórùn ń rebi àtiwọ̀ wọ́n ní ibi pọ́ báyìí ní títí dùn gbá mọ́ ṣùgbọ́n lọ́jọ́ mẹ́jọ a sì ń padà bọ̀ o iná iná iná ní gbogbo àwọn ọ̀rọ̀ yóò máa mú jáde wá fún yín rí ká sọ̀rọ̀ níwọ̀nba tó mú iná dání tó ní agbára táwọn lè kọ́ ọgbọ́n bẹ́ẹ̀ wọ́n ní ká sọ̀rọ̀ káyọ̀ kò mọ́ òkun ẹ̀ oníyẹ ọmọkùnrin eléyìí gangan ni a fẹ́ máa ṣe lóòrèkóòrè tí a sì fẹ́ máa gbé wá sí iwájú yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa gbádùn wa bí òyìnbó ṣe gbádùn sìgá ṣùgbọ́n ká tún máa lọ lónìí ẹ jẹ́ kí á fún ìyá wa nínú obìnrin ló kọ́kọ́ rí Jésù sẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn náà ni a máa kọ́kọ́ pè lónìí tí wọ́n kàn máa fún àwọn ènìyàn wa ní ìmọ̀ràn láàrin ìṣẹ́jú kan sí méjì péré ẹ yọ mute ma. ẹ ṣe olóòtú a kó ètò. ètò náà ni ẹ máa. ìmọ̀ràn mi fún gbogbo ọmọ ilẹ̀ yorùbá ni wípé ká fi ìmọ̀ ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ ká gbé ilẹ̀ yorùbá ká gbé lárugẹ because mi lè parọ́ fún yín ká pín ló pé o ká pín ká dá wà ló pé bá dá wà a lot of opportunities ló máa wà fún wa ló máa wà fáwọn ẹbí wa máa fáwọn ọmọ wa gbogbo àwọn tẹ́rí tó wà lábúrọ̀dì ogbó ọgọ́ máa wálé ọ máa èrè oko èrè ìdílé bàbá wọn ni so the best thing ni pé ká pín bọ̀ ká fọwọ́sowọ́pọ̀ ká má máa jẹra wa lẹ́sẹ̀ kí yorùbá ká sáàdà sí ká wà yìí ní ṣe ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ ìyá wa àwọn ìkálẹ̀ wọn a máa kọrin kan wọn ní ọ̀tún wá òhì jó ìwà ọ̀tán ò já wá pa ara wa pọ̀ ò já wá di ọkàn ṣoṣo ìyẹn ni pé kọ́ọ̀tún wẹ òsì kó sì wẹ ọ̀tún ká wá para wa pọ̀ ká ṣera wa lóṣùṣọwọ̀ ká sọra wa di ẹyọ kan ṣoṣo ìyẹn ni ìmọ̀ràn tí ìyá fún wa lónìí ẹ pẹ́ fún wa yá ẹ ní tí o ẹ ní tẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ní ṣubú dànù láṣẹ ọlọ́run ọba ẹ jẹ́ ká wá kúrò ń bẹ̀ ká lọ sọ́dọ̀ bàbá wa Julius Ṣòlọ́lá kí wọ́n fún wa nímọ̀ràn ní ìṣẹ́jú kan péré sí méjì. ẹ ṣé gan olóòtú ah, ẹ fún mi ní ah, one minute pé kẹsàn-án sáré sàn kankan òun ni pé ẹ jọ àwọn ọmọ Yorùbá ní láti gbé ìgbésẹ̀ tó lákin ìgbésẹ̀ akin lórí àwọn tí wọ́n pa sílé bàbá olóyìnbó olóyìnbó wo láti fún wọn ní respectable burial service tó tọ́ sí wọn ẹ̀ka jà tipátìkúkú láti mẹ́sọ̀ pé a gba òkú wọn padà lọ́wọ́ ìjọba torí pé wọn ò ṣẹ̀ so kan tó ń fẹ́ sọ lórí yẹn nìyẹn ẹ̀ṣẹ̀ ìrántí má gba tí wọ́n ti má gba ọmọ ìjọba ni pé ẹ jẹ́ ká jí àwọn tá a ti jí ẹ má ẹ̀ka rẹ̀ rẹ̀wẹ̀sì àwọn tí wọ́n ti jì í àsìkò náà láti láti jí láti dìde láti jà fún orílẹ̀-èdè bàbá wọn kì í ṣèjà ẹnìkan àsìkò yóò kì í ṣe àsìkò tá a máa búra wa àsìkò tó kì í ṣe àsìkò tá a máa ta àwọn ọ̀rọ̀ síra wa àsìkò tá a gbọ́dọ̀ unite lélẹ́yìí ẹ ṣe gan. ẹ ṣeun bàbá bàbá wa Òjó Adé ti parí ẹ̀ wọ́n ní jí o jí o jí o jọ̀wọ́ jí o jì lójú orun ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá jì lójú orun ẹ̀ṣẹ̀ ọmọ Odùduwà jì lójú orun ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ọjọ́ tó lọ iṣẹ́ ìrìnjú ta fún ọ báwo ló ṣe ṣó sí dákun má gbàgbé o ọjọ́ ìkẹyìn àwọn ọ̀dọ́ aláìlérè wọn kábàámọ̀ àwọn ọ̀dọ́ nìkan kọ́ àwọn olórí tí ó ń ṣiṣẹ́ tí ò lérè tó tọ́ tí ó ń ṣiṣẹ́ tí ò dára àwọn náà wọn á gbẹ̀yìn ni bàbá wa ní kí gbogbo wa jí kí a ṣe kíni ká jí lójú oorun ká fi ọwọ́ wẹwọ́ ká para wa pọ̀ ẹ ṣeun púpọ̀ ká wá kúrò ń bẹ̀ ká lọ sí ọ̀dọ̀ bàbá wa tó sìn Adétáyọ̀ kí wọ́n fún wa ní ìmọ̀ràn ìṣẹ́jú kan sí méjì. tó sìn Adétáyọ̀ obìnrin ni o. o sọ́rí ìyá wa wọ́n ti fún wa nímọ̀ràn ká lọ sí ọ̀dọ̀ bàbá wa dókítà Gbẹ́ngà Adéyẹyẹ kí wọ́n fún wa nímọ̀ràn ìṣẹ́jú kan sí méjì. ẹ ṣé o mo kí wa o àmọ̀ràn mi ni pé gbogbo àwọn ọmọ Yorùbá tí à ń dalẹ̀ ọmọ Yorùbá nírú àkó yìí ẹ jẹ́ ká ṣọ́ra ohun tí a mọ̀ tí a gbọ́ ni pé adìyẹ kì í jẹ̀ fún ara wọn ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan kò sí iye owó tí wọ́n lè gbé fún wa ní náà o ṣùgbọ́n ohun tá a bá ṣe é lẹ̀ láwọn máa kà lọ àríṣe láríkà àríkà ni bàbá ìrègùn ẹ o. Hmm. ẹ ṣeun púpọ̀ <laughs> ah, bàbá wo òjò adé ní ọmọ yorùbá ò ẹ fura ọmọ yorùbá ẹ fura wọ́n ní ọmọ yorùbá o ẹ fura pánsá ò fura pánsájá ajá ò fura ó ajá jìn onílé tí o bá fura olè ní yóò kó ọmọ yorùbá o ẹ fúnra ọmọ yorùbá bàbá wa dé ẹ̀yìn ní kẹ́ ẹ fúnra o ẹ jẹ́ ká wa lọ sọ́dọ̀ bàbá wa pétérù kàkàkí kí wọ́n fún wa ní ìmọ̀ràn ìṣẹ́jú kan sí méjì ká tó máa lọ. ẹ ṣé o olóòtú ẹ kú ìfọmọnìyàn ṣe odò agbèwá o kò ní kú ọ̀dàlẹ̀ ìmọ̀ràn mi fún gbogbo ọmọ yorùbá lónílé lóko àtàwọn tó wà ní orílẹ̀-èdè yorùbá lọ́wọ́lọ́wọ́ àtàwọn tá a wà lẹ́yìn odi yorùbá ní àgbájọ àgbá àgbájọ wọn báyìí la fi sọ̀yà àjèjì ọwọ́ kan kò lè gbẹ́rù dórí tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ ìrètí wà wípé a ó ṣàṣeyọrí lórí ẹ̀ ìmọ̀ràn mi ni wípé ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ àwa tá wà lẹ́yìn odi àtàwọn tó wà nílé ká sowọ́pọ̀ mọ́ bàbá wa Akíntóyè ká sowọ́pọ̀ mọ́ bàbá wa Sunday Igbòho tí wọ́n ń ja ìjà òmìnira nígbà ládùúrà wípé ní orúkọ Jésù Kristi olùgbàlà Ọlọ́run á gba ilẹ̀ Yorùbá kúrò lóko ẹrú òun kò ní ló lè mú àṣà àṣeyọrí. ẹ ṣeun púpọ̀ bàbá wa àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe rí gbogbo nǹkan tí àwọn bàbá àtàwọn ìyá wa sọ náà lórí ìfọwọ́sowọ́pọ̀ náà ò ní ó dálé lórí ẹ wọ́n ní àìkọ́wọ́ orin ejò òun ló jẹ́ ọmọ ejò níyà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí a kọ́wọ́ rìn ẹ ní paríparí ètò yìí lónìí àwọn bàbá wa àtàwọn ìyá wa máa kí wa wípé ó di ọjọ́ míì ọjọ́ rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn bàbá wa èmi fẹ́ sọ fún wípé wọn kì í ṣe paṣíà lọ́dọ̀ tèmi torí wọ́n ṣe paṣẹ́ lè ní èmi náà máa sọ fún ọ pé èmi náà máa kẹ ìyá wa lẹ́yìn pé kájọ ṣe paṣẹ́ bẹ́ẹ̀ nítorí náà ìyá wa ló máa dágbére gbẹ̀yìn lónìí torí eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀ ni máa fi ti wọn ṣe ẹ o ẹ mo fẹ́ kí mo rí bàbá wa kan lórí ètò lónìí pásítọ̀ mi àtàtà ẹ kú ọjọ́ mẹ́ta sa o bna mo kí yín sàn ẹ kú alẹ́ yìí ó ṣeé ṣe kẹ́ ẹ má mọ̀ mí tẹ́ ẹ bá mọ pásítọ̀ Matthew nílé ẹ rí i pé ọmọkùnrin kan gbé lọ́dọ̀ wọn gbà kan rí Marcus tẹ́ ẹ bá rántí ṣe ẹ rántí sà lọ́tà ẹ bá wa òmùn ìsàkẹ́ sọ̀rọ̀ pásítọ̀ Matthew Jésù Yomi, ẹ òmùn ìsà bàbá wa bma ẹ hàn mú sà á gbọ́ yín. ok ṣe ń gbọ́ mi sin sà. mo gbọ́ yín sin sà. ah ok mo ní ẹ ń sọ̀rọ̀ nípa pastor david jésù yomi. bẹ́ẹ̀ ni sà ṣe rántí sà. mo rántí ẹnìkan tó ń jẹ́ marcus ńgbà yẹn tó jọ. ẹ̀hún náà lélẹ̀ tó ń sọ̀rọ̀ yìí sà náà ni wọ́n pè ní ìjìnlẹ̀. wáò ẹ mọ̀ pé ọjọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú sà. inú wa dùn pé a rí yín o. ẹ ṣeun gan sà. ajé wa ṣe o. àmì jésù bàtẹ kọrin kálẹ̀ ẹ̀ sì mo tẹ̀ fẹ́ kọ́kọ́ send message pé kí o pé à ah, níbo ni arákùnrin ti wà o mo tẹ̀ pé ẹni tó mọ̀ mí délédélé ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa o olúwa máa wà pẹ̀lú wa o olúwa wà lórúkọ jésù o ẹ ṣe o. ẹ ṣeun sá tó ẹ jẹ́ ká ṣe báyìí nítorí pé bàbá wa ni wọ́n ṣe pàṣẹ àyílé ní àwọn náà kọ́kọ́ máa dágbére fún wa lórí ètò yìí lónìí bàbá wa adéyẹyè ẹ bá wa dágbére fáwọn èèyàn. bàbá wa ló ń ẹ ṣé o adẹ mo dúpẹ́ pé ẹ tẹ́tí sílẹ̀ láti gbọ́ wa ó dìgbà kan o a ó tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lọ́dọ̀ láṣẹ ìdúrà rẹ̀ ẹ ṣé o. ẹ ṣeun púpọ̀ ìpìlẹ̀ tá a máa fi lélẹ̀ ńgbà tá a bá délẹ̀ ìlérí tán òun náà láti fi lélẹ̀ yìí kò ní sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ipò tọkùnrin lè dìmú obìnrin gbọ́dọ̀ ṣetán láti lè dìmú wọ́n ní kọkùnrin oréjò kóbìnrin ó pa á kéjò má ti lọ ni o àparò kan ò gbọ́dọ̀ gájú kan lọ àfi tó bá gorí ebè nítorí náà ìyá wa léegun ńlá máa kẹ́yìn ìbẹ̀rẹ̀ lálẹ́ yìí ẹ jẹ́ ká wá padà ká lọ sọ́dọ̀ bàbá wa Julius Ṣọlọ́lá káwọn náà bá wa dágbére lórí ètò yìí lónìí. Um, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ wa ní ìní takọ́ bẹ́ẹ̀ látòrí ìjìnlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ayin motifat i'm very happy ẹ ṣe gan a dúpẹ́ lọ́wọ́ yín tẹ fún aláǹfààní tẹ̀yà wa ní platform ilé láti fi fi ẹ̀wọ́nù wa hàn sí ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá ẹ ṣe gan tẹ fi àkókò yín àti táàmì ìgbà yín sílẹ̀ ẹ ṣe àti dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa náà bàbá pásítọ̀ adéyẹyẹ mo dúpẹ́ lọ́wọ́ yín tó jẹ́ olùdarí wa ní South Africa yìí báyìí ẹ ṣé gan àwọn tí pásítọ̀ BMA adúpẹ́ lọ́wọ́ yín tí ẹ join wa náà adúpẹ́ ẹ ṣé gan Ọlọ́run wà yín o àtàwọn ẹlẹgbẹ́ mi náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé àwọn tó wà ń lé láti abroad láti Nàìjíríà ní South Africa anywhere in the world in diaspora ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé sà ó dà o. ẹ jẹ́ kí àwa kúrò ń bẹ̀ ká wá lọ sọ́dọ̀ bàbá wa Pétérù kàkà kí Jésù kí wọ́n bá wa dágbére lórí ètò yìí lónìí kí wọ́n kí àwọn ènìyàn wa nílé pé ó di ọjọ́ mi ọjọ́ rí. ẹ ṣé o lọ́pọ̀lọpọ̀ gbogbo ènìyàn tí ó wà lórí ìpàdé yìí pàápàá jùlọ ìjìnlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òní ní ìgbà àkọ́kọ́ tá a jọ pàdé tá a ríra àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ o ẹ ṣé gan-an gbogbo ènìyàn tó tẹ́tí lẹ́kọ̀ọ́ tó gbọ́ wa àwùjọ délẹ̀ lérí àmì àṣẹ ìdùnmarè ojú òpó yẹn. a ó jọ jọrọ nígbà tó dùdú bàbá tẹ̀ wá lọ́wọ́ a ó jọ ṣàjọyọ̀ ẹ̀ ẹ̀ṣẹ̀ kankan wà wọlé sọnù àlàáfíà lájọ fi ṣàjọyọ̀ bá a ti dá òmìnira ilẹ̀ Yorùbá ẹ̀ṣẹ̀ gan lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun sá ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ ọ̀dà bàbá wa Jésù èṣù lọ́la òkè eégún ńlá ló kẹ́yìn ìbàlẹ̀ jẹ́ ìjókòó dáadáa ìyá wa ẹ̀yin mẹ́wàá nìkan ṣoṣo lénìí àwọn ọkùnrin wọn kàn jẹ́ mẹ́ta ni mo support yín èmi náà sọra mi dobìnrin bíi tiyín lónìí torí náà káwọn sọ fún ọ pé tó bá dọjọ́ mi o tó bá jẹ́ ọkùnrin méjì ló ń bọ̀ lórí ètò kò jẹ́ kó jẹ́ obìnrin méjì tá a fẹ́ lélẹ́yẹ ẹ wá bá wa kí àwọn ènìyàn wa nílé ìyá wa ẹ farabalẹ̀ o kẹ́ ẹ kí wọn dáadáa kó tẹ́ yín lọ́rùn pé o tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ ṣe olóòtú mo really appreciate ẹ o um, I'm highly honoured to be one of your guests today ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé náà ṣẹ́ wa ní òkè òkun àti ní nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín o àjọṣe gbogbo wa kò ní bàjẹ́ o nígbà tá a bá gba òmìnira náà gbogbo wa náà la máa smile ẹ ṣe mo dúpẹ́ ìpàdé wa bí oyin o ó dìgbà. ẹ ṣeun púpọ̀ ẹ oníyanṣẹ́ wọn ọlọ́ka ṣe wọ̀nyí tí ẹ bá wa jẹ ẹ̀kọ́ àìbínú lónìí o bẹ́ẹ̀ ni ìjìnlẹ̀ rédíò lélẹ́yìí ní orílẹ̀-èdè turkey nílùú istanbul ibẹ̀ ni a fi kalẹ̀ sí ẹ̀yìn tẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ orúkọ tèmi ò tí ì yípadà ìjìnlẹ̀ marcus apèdèbá ìgbogbo ilẹ̀ turkey guru maharaja adẹ́rìn pòṣónú aka mr sport àti gbogbo yín pátá ẹ ṣeun o bàbá wa bí ẹ̀mẹ̀ mo kìyìn kìyìn o mo kìyìn kìyìn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ẹ tẹ́ ẹ bá lè fún mi láǹfààní èmi máa fẹ́ gba nọ́mbà yín lọ́wọ́ bàbá wa adéyẹyẹ kí n bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ̀ ṣe gan. orúkọ tèmi ò tí ì padà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ màá ti sọ lẹ́ẹ̀kan ìjìnlẹ̀ Marcus